wọlé àgò àgò àgbàdo sílẹ̀ fàgbà ẹyẹ ló sílẹ̀ fẹ́yẹ ẹ sílẹ̀kùn ẹ sílẹ̀kùn ẹ sílẹ̀kùn kẹsàrí oògùn. Wait, I heard something like kesari now. kesari oògùn. kesari. yes jẹ́ ká kúrò ní báyìí. kẹsàrí kẹ̀ yóò kò pọ́síbù kò pọ́síbù fẹ́. ago ago ago ago àgbà ló sílẹ̀ sílẹ̀ fàgbà ẹyẹ ló sílẹ̀ fẹ́yẹ ẹ sílẹ̀kùn ẹ sílẹ̀kùn ẹ sílẹ̀kùn. sáré lórí òògùn kó sáré lórí òògùn. èṣù bẹ̀lẹ̀ kẹ́rin ní lórí ìta. ẹ ló ṣáde ẹ àtẹ̀yìn náà kí ló tún ṣẹlẹ̀ kí ló dé kí ló gbọ́ kẹsàrì wọ́n tún gbọ́ kẹsàrì ah, ojúmọ́ rẹ̀ bí gbogbo ara ló pẹ́. kárí kárí o ti bọ̀ o ti bọ̀ ẹ àgbẹ̀ bí bí bí bí pẹ̀lẹ́ ọ̀ka ṣe rúgbúrú wọlé èjò ń ṣe rọ̀gbọ̀dọ̀ dànù ẹ̀rọ pẹ̀sẹ̀ lábí mọ́ta nírọ̀gùn ó yà gbé gbé gbé gbé ọ̀kàrẹ̀ gbé gbé ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ẹ̀ ẹ̀ ó ti pọ̀ ọ̀kàrẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀. kí ẹ wá kí ẹ ẹni bá máa gbẹ kó bá mi ṣe dárò. bá mi ṣe dárò oṣù. Orí pé sọ́jà. Ah, bẹ́ẹ̀ ni màá, ṣe rí ìdí tí a máa fi gbé ọmọ yẹn fún yín ni pé ẹ̀yin lẹ́kùn fún bí ìyá ẹ̀yin ni àǹtí ẹ̀ ẹ̀yin láti rí gẹ́gẹ́ bí ẹbí ẹ̀ sáde mọ̀ wípé ẹ máa tọ́jú ẹ̀ dáadáa. ṣé ló máa ní pé tó bá bímọ ló lẹ́tọ̀ọ́ láti tọ́ ẹ lóòótọ́ o àbí ìdààmú àmọ́ kí ló dé tí àgbè fọ́ tó dúró tójú ọmọ ẹ̀. lórí ah. ẹ ẹ calm down ẹ calm down. dókítà kí n kà dá. bẹ́ẹ̀ni ma. ẹ ní èyí tí n kà dá. ẹ jọ mo mọ fún mi ìwé ṣọwọ́ mi. ẹ jọ ṣé wọ́n ní mo ṣe ikú ṣe nǹkan táwọn pẹ̀ tó ń dúró tọ́jú ọmọ tó ń fi ìbọn kalẹ̀ kí ni mo ṣe é ìkùsí máa jẹ wẹ́lẹ̀. madam madam madam madam ṣe rí ẹyin sí mi. ẹni wọ́n kọ́ kọ́ bá mi ṣe dáadáa. madam ẹ jẹ́ kí n sọ nǹkan fún ṣé rí bẹ́ẹ̀ ṣe ṣe yìí ó tún lè fa ìkùkù sí lágọ̀ọ́ra yẹ máa ní kẹ́ ẹ ní sọ̀rọ̀ ṣe tẹ bá ń ṣe báyìí tẹ bá ń rò báyìí ẹ máa damage àwọn kọ̀ọ̀kan nínú bọ́dì yìí yẹ ẹ mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ọba alápàdúpẹ́ olólọ́wọ́ bá. kò yẹ ẹni tí ń tàjọ bọ̀. tarí nílé ní tẹ́ẹ̀kan alátẹ̀kọ̀ wọlé just like that kí ló ń ṣẹlẹ̀. ṣé ẹ̀ láìkẹ́ ni ṣé kò dáa. Ah tó wá ṣẹlẹ̀ ní pé ṣẹlẹ̀ gbọ́ta líle ni nǹkan tó wá fẹ́ lè máa ṣe fún wa one by one àbí clear ní sọ. pátápátá ló kó nǹkan tó wá fẹ́ ní kẹ́bí ni. ẹ̀sùn dáàdì bọ̀dáàdì bẹ́ẹ̀jọ. ṣé o fi ṣe ẹ ni àbí kí ni problem ẹ mo ní kó wá máa sọ̀rọ̀ wọn nínú yìí. ilé tari aa ah, ah, fọmọ mi lẹ ṣé bí bọ́n mi ló béèrè. I'll give it to you tari. yé ah kí ló ṣe Are you okay? Something just struck me now. Um, ẹ má worry. Gẹ́gẹ́ bí the machine ń sọ We need to step up our game. Mm. Yeah, let's achieve kíní together because tá achieve ẹ̀ together only oríyìn ló jọ máa from fún èmi àti ẹ. Ah, ẹ̀gbọ́n mi kí ló ṣe yá ah, ẹ̀gbọ́n ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi. sọ́yà èmi kì í ṣe ọkọ ẹ. tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ bí mo bá sọ̀rọ̀. èmi ni kẹsàrì apá kan fún apá kan oṣù apá kan oṣù apá kan jẹ èmi ni. Ah, kí ló tún ṣẹlẹ̀. Minutes, sir. You can take your time. mo sọ fún ẹ pé ẹyẹ tó bá gbójú lókun kan ló máa jẹ mo sọ fún ẹ pé tí iná bá jókè tó bá jọpẹ ó máa ń dá ọ̀nà sí ni tọ́jú ọba pòpò tó pọ̀ rẹ́ á dá àtòrí sí eré lásán ni mo bá yìí ṣe. gbọ́njúmọ̀ ìyá àti bàbá tó bí mi mo dàgbà pé kí n bẹ̀rẹ̀ sí ní build family ti tèmi ọlọ́run fún mi níyàwó ó fún mi lọ́mọ kí sáyidé pa ìyàwó mi ó pa ọmọ kan ṣoṣo tí mo bí ó pa àbúrò kan ṣoṣo tí mo ní. má ro o wọn kì í ṣoje wọn la gbọ́kànlé àléèyàn kankan. sanjọ sanjọ kò yí sí. kò yí sí ah. ẹlẹ́mìí ni ẹ kò yí sí. ẹ sáré mo ní láti kú òní orí yẹn ni nítorí pé tí n bá sùn ibi tí ìyàwó mi máa ń rìn sí tọmọ mi máa ń rìn sí gbogbo ẹ̀ ni màá rí hmm. ni màá rí wọn hmm. wá sí mi lójú kò lè láì mú nǹkan kan dání. Hmm. Késárì Késárì Késárì! mo tún kú ẹ lọ́nà. ariwo ọ̀kín ló rẹwà jù ni mo ti máa ń pa látìgbà tí mo wà ní kékeré ṣùgbọ́n nígbà tí mo fojú rí ẹ ni mo mọ̀ pé nǹkan tó rẹwà jọ kí n lọ wà thank you so much for being my heartbeat. <laughs> anyway I pray this journey lasts longer nítorí mi kí n láì kí n tẹsẹ̀ gbọdọ̀ tán kí wọ́n máa pariwo òtútù and then there is something I want to tell you tá a ṣe ń béèrè ìfẹ́ wa lọ tó bá rí lè láì pọn láti máa tẹ̀lé mi lọ sí chọ́ọ̀chù nítorí mi kì í fàdúrà ṣeré. church. yes. Ah. Um, I'm sorry about that. I'm an atheist and I'm a man of science. Èmi ò believe in a church and èmi ò dẹ̀ believe in Ọlọ́run. I believe in what I do. Science? Wo tó o bá bìlì pé gbogbo nǹkan wà wọ́n láti gbà pé lọ́run wà o ẹni ò dún wọn rí ọwọ́ kan dà mo dẹ̀ mọ̀ pé tó bá nífẹ̀ẹ́ mi wàá ṣe tèmi. ẹ̀yin girls ẹ mọ̀ kan ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n máa lọ a máa sọ̀rọ̀ létà. sista mi ṣé mẹ́pẹ́ tútù bẹ̀rẹ̀ ṣe bá tó sọ́lé pàǹbọ̀n bíbá ẹ̀ kí lè sáré orin ṣe sọ pé ẹ fẹ́ máa lọlé ẹ fẹ́ lọlé lọ máa ronú àbí ẹ fẹ́ lọ máa ronú. ọjọ́ wo ló fẹ́ ṣe gbogbo eléyìí dà fine everybody ló mọ̀ pé kò easy but you have to move on. Yes, I know. Mo mọ̀ pé let's move mọ but for now let me just go please. O ní láti take care easy. Sista ní láti take care easy. Mo Babe come back here one minute. Kesari Kesari iruma leti gbogbo ayé ń Kesari Kesari èmi apako ogun apákan ogun Asumani Kesari Kesari ẹnìkan ah. ṣoṣo tí gbogbo ènìyàn ń pè gbológbò lè sọlọ́run ọba ó dá nǹkan tí ó lè mú. kò tí ì sí. ẹ̀rọ ọlọ́run bá bá mi. ìsàrè apàlẹ́ apọ̀nà apẹ́bí. ọkùnrin ni ẹ o àwa gan ta jọlọ́pàá àṣàkóòrùn ni mo kẹ́ bí àtọ̀rọ̀ mi kóòrùn ni. <laughs> sanjọ́ máa yẹ kí n tún ẹ̀ hmm. iṣẹ́ tí mo gbà ni mò ń ṣe. a ní ká pàjánà kú ká ti wù ẹ̀ bọ̀lẹ̀ kíkan rí fọ́ gbá ìyáláyà àgàlà kó lè rí ni kó sáwọn gbó ti gbó ti ẹ jẹ́ ẹ̀ késàrì. ó pàyàwó ẹ̀ ó pa ọmọ ó pa ẹbí ìdẹ̀tí wà ń ṣe ọlọ́pàá ẹ̀ akíkanjú ni ẹ o akíkanjú ni ẹ. wọ́n ṣiṣẹ́ mi gẹ́gẹ́ bí iṣẹ́ késàrì pẹ̀bí mi àmọ́ mo ti pinnu pé gbogbo ohun tí bá máa ṣe síjọba pátápátá láti ìgbà tí mo ti gbàṣẹ ọlọ́pàá màá fẹ̀mí mi dì í. ìjọba ti ní kí n sọ nǹkan tí wàá fẹ́ báwọn máa compensate. mo ń láti iṣẹ́ ribiribi ló ṣe bàbá gbé mi lọ́gọ́ ọlọ́pàá nílùú yìí nǹkan tí màá ṣe fún ẹ kí sáré ni owó pé kí sáré ò fi dà lálẹ́ èèyàn kan bí èèyàn mẹ́wàá ah! àfi ju olè tó tó tún dúpẹ́ lọ́wọ́ àwa gan lè wọ̀ ló ṣe wà sars mélòó lórí níta tẹ́lẹ̀ torí let's take break for now. kesari kesari irúmọlẹ̀ tí gbogbo ayé ń sáyà kesari kesari èmi apákan ogun apákan ogun kesari kesari ẹnìkan ṣoṣo tí gbogbo ènìyàn ń pè níjọ̀mọ́ kesari kesari kàlà náà ìwọlé sùn pulang kan kan dapat istri angin waktu mantu sari mantu sari mode wọn sin bi second base wọn lọ máa wà kò sí bó ṣe lè sáré tó wọn lè sáré jòjìjì wọn lọ movement. mọ̀dé wàràwàrà bí èjì alẹ́ wàràwàrà bí èjì ìyá ẹ̀ hello bàbá <laughs> bàbá ẹ wo yáyà àtàwọn squad ẹ wọ́n ti wáyé wá só tẹ̀tẹ̀ máa ń wá yẹn o bóde ìwà ẹ̀bọ́ ẹ kúrò ńbẹ̀ yẹn apà lọ ń bọ̀ street ibi tẹ́ bá wà ẹ wọ ẹ mẹ́kú ẹ o ẹ nà gbẹ o. <laughs> mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo wà. ní bàbá Yínké sáré ń bínú ojú ẹ̀rẹ̀ ń ṣẹ̀jẹ̀. Ìsáré ti pa àṣẹ ó ti pa àṣẹ gan àṣẹ ńlá ló pa. kí ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn lọ sí gbogbo àgbègbè kó lọ sọ fún àwọn Késárì pé kábíyèsí ké sí wọn pé kábíyèsí fẹ́ rí wọn ní kíákíá now go. alábọ̀dé lè ránṣẹ́ ó dàpọ̀ ìdáná mọ̀ gínà lé mi ibi táyà ní kémi fẹ́ lójú má fàájà débẹ̀ ṣẹ́mọ̀ ni màá ní kọ́ lo tọkọ sọ́ọ́dì kọ̀ǹdọ́tọ̀ kọ́ sọ́ọ́dà tara ẹ̀ wọ́n máa jẹ wọn wọ́n máa fọ́gò lórí wọn láti wá ẹbí wọnú state. ọ̀yà má lọ. fàájà. àwọn kíkárì o mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ mọ́bọ̀ àgò àgò àgò àgò àgò ẹ payapọ̀ ẹ payapọ̀ ẹ payapọ̀ ẹ payapọ̀ ẹ wọlé wọn ẹ kọjọ wọn ẹ lé wọn ẹ sẹ́rì wọn ẹ fọ́gọ́rì wọn ẹ sẹ́kọ́rì ẹ fún wọn ẹ kọjọ wọn ẹ fún wọn ẹ rí pẹ́. ẹnìkan yìí palẹ̀ ẹni dábàá lóhun yóò palẹ̀ irú wọn ṣéun ilẹ̀ ń pa ẹnìkan ìfọmọ lágídí nítorí pé àtọ̀lẹ̀ dọ́lẹ̀ níta dán. give to Caesar what belongs to Caesar. ẹ fi fún gbóhùn olófòfò. èṣù bẹ̀lẹ̀ kẹ́rin nílé orí ìta. ẹ èmi kẹsàrì lóníkà ìfìtì kẹsàrì fún kẹsàrì. mo nítorí yìí ẹ̀yin ọmọ rédíò lè gbọ̀sẹ̀ yẹn gbà ọgbà iṣẹ́ kílẹ̀ gbà kábíyèsí ti pàṣẹ wọn náà kọ sí bẹ́ẹ̀ wọn ní ká kànjọ rú wọn ẹ ṣe rú wọn ẹ pa wọn bẹ́ẹ̀ ẹ kànjọ wọn ẹ bẹ yẹ padà ẹ jẹ wọn ẹ yọ wọn. apáyàn ẹ̀kọ́ á sùn wọ̀ tọ́dúnbà wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ wàràwàrà bí èjì ìyá ẹ̀ta nàbàdí kàmẹ́lì ọ̀làlà máa ń mú gàmà sínú ayé máa fi àlẹ́ késàrì késàrì. sí ìṣòro. àṣẹ àṣẹ àṣẹ. tóbi fún mi ní information pé àwọn yáyí mi business wọ́n ti ń wá wa káàkiri. Ah, tó bá ti ń bọ̀ ẹ jẹ́ kó máa bọ̀ wá ìmí sí késàrì àánú dey panic àyà mi ò ń já rárá. ìjọba késàrì kìnìún ìsáfẹ́rànkẹran nínú igbó ló ṣíṣà ẹ jàjàbọ̀ wọ̀. ìjọba késàrì kí ló mú ọlẹ̀ sí gbogbo ayé ń sábà. Baba, I see you, I see power. Kábíyèsí, mi yájú sí ẹrù. Mi ò di tẹ́sọ́bà o, ara fún ni ọba ń pa o. Bàbá after you na táyé bá ń jayé. Táyé bá tún jayé mọ́. Me, I remain ọmọ Késàrì for life. Ẹ̀yin ọmọ Késàrì. Ẹ̀yin ọmọ Késàrì. Ẹ̀yin ọmọ Késàrì sóòlù ẹ ló máa kọ́kọ́ gbé kó gbé bọ́dì ẹ. let's go let's go. Wọ́n wá wá wọ́n ò rí rí wọ́n lélẹ̀. Oderu jaja o, Oderu jaja, dẹ̀rù Agbeti àgbẹ̀tì là ra Agbeti là ń ra òun tá ba bá lélẹ́lẹ́lẹ́ tá ò Oya ó yẹ ká dẹ̀yìn rẹ̀ yẹn ni a máa. wọ́n lélẹ wọ́n ò bá kàyéfì ló jẹ́. Èmi ni Kẹsàrì. My name is Kesari. Orúkọ mi ni Kesari. King Kesari lórúkọ mi apákan ogun apákan ogun èmi apákan oró apákan oró. èèyàn kan ṣoṣo èèyàn kan ṣoṣo tí wọ́n pè ní jọmọ move. ṣe mí a kì í ṣe mí akọ̀tọ́ lòun ó ṣe mí ònílé lórí yáyọ̀lá èmi késàrí ọkùnrin mẹ́sàn-án lòun ò wájú ẹ̀. èmi apákan ogun apákan ogun apákan oró apákan oró. èmi èèyàn kan ṣoṣo táyé ń pè ní jọ̀mọ́. késàrí èkúté tó bá dúró dúró lódì ara kú ló ń ja kí ni gbẹdúgbẹdú fẹ́ fi jẹ ọ̀gẹ̀dẹ̀ kí latẹ́gùn ìwọ késàrì fẹ́ fi gígé ẹnu tèmi yáyì ṣe mo bèrè ni. tó bá wá rí bẹ́ẹ̀ á jẹ́ kó ti ṣetán ogun lóòótọ́ ó yẹ ẹ̀yìn wọn. ṣé pé akọlù gidan tiẹ̀ náà. èmi náà múra wá ni release. yìí ti pọ̀jù fáwọn àwọn oníbọn lọ́wọ́ pálásán lọ́wọ́ àwọn tàwa. tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ ọwọ́ mi ẹ̀ wá ìka mi ẹ̀ wá ajé abújà gidi tó lọ ìjàgbára lọ́wọ́ òkú ọmọ oníjọ òòlẹ̀ ìjàgbá ni lónìí o ìjàgbára ẹ̀ ó yà ọ̀pá ọwọ́ yín ẹ bẹ̀rẹ̀ sí ní fi yìnbọn ọ̀pá tó wà lọ́wọ́ yẹn máa tó yẹ yìnbọn. ìjì ìjì ìjì ìjì wọ́n ní mo pè tó jẹ́ òun lọ alákẹ́tù tí lọ alákẹ́tù tútù òun ní mo pè ìjì.

I am ló ń kọ́ tá à ń pẹ̀lẹ́. ó sọ fún ẹ mo sọ fún ẹ pé ẹyẹ tó bá gbójú lókun kan ló máa jẹ. Yeah! bírò ṣé ká sọ pé kí sáré òkú ah. ó kú ni o ah, ikú lórí ẹsẹ̀ o ṣé ká sọ pé àlágọ ni àbálàgọ ni. àlágọ àti pé àlá tiẹ̀ tó wá kọ́ lé lẹ́yìn ìran ni ó rí kẹsàrì tó rí kẹsàrì ò ti kú kẹsàrì òkú ó ti padà wá láwọn onílù. Ah! bàbá kọ́tẹ́ ń sọ yìí ni gbogbo apá tó wá tà lámọ̀ pé kẹsàrì tó wọ́n ti pa á ní lóòótọ́ ìbéèrè rẹ̀ náà wà lẹ́nu kọ́ bọ́sà tó lè mọ̀ ṣe. àwọn kẹsàrì tó padà wá láwọn oníyàn wá ti ní ìlọ́mọ. Ah! kí la máa ṣe ah! bàbá àbíkú kẹsàrì òun gbọ́dọ̀ sí lóògùn wa nìkẹ́ ẹ mọ ọ̀rọ̀ mi yẹ yín lóòótọ́ lóòótọ́ àbíkú rẹ̀ gbọ́dọ̀ sólógun adèké ọmọ pé bẹ́ẹ̀ ló bá kan lẹ̀ bọ́ bá kù tó tún níbi kan tá a máa gbé ká olùdẹ́gun ni wọ́n lò olùdẹ́gun sórí olùdẹ́gun tí mò ń ṣàlàyé fún yín iṣẹ́ tó lágbára ni o sórí ọ̀wà gbéra ní ìsìn ọ̀ lọ sí gbogbo ibi tí wọ́n ti gbé késàrì lọ́mọ ọ̀ lọ rè gbé ọmọ náà wá tó o bá ti gbé dédé ìwọ dànù sórí n táàsì ni pé ó ní iṣẹ́ tẹ̀lé ìdìsí wọn bọ́ bá ti ń lọ lọ sàtọ́nù rẹ̀ ibi tára rẹ̀ bá ti sẹ́kìlì táwọn ará ti sọ ìdílé ibi tó ti bí ìwọ wọn lọ wọ́n bá ṣeé ṣe kọ́ má pa olè kọ́ bá ṣeé ṣe kọ́ pàjá tó bí náà àgbọ̀dọ̀ iṣẹ́ ti iṣẹ́ ti di ṣíṣe. àdúrà wa gbà o. àmì sà dáàdì báwo lè ṣe bọ bíbá yìí ara àwọn workers church náà lójúwe bíbá fún mi torí pé olúwa fi ìṣípayá kan hàn mí ó dẹ̀ di dandan kí wàá jẹ́ iṣẹ́ yẹn fún yín lénìí. dáàdì olúwa fi ìṣípayá hàn yín sí mi èdè tí torí ẹ wá mi wálé ewu láti jọ tí mo ti wá sí ṣọ́ọ̀ṣì orí pèsè kọ́ ni mo ti máa ń rí yín ẹ bá ti bá ti ṣèyọnu ẹ bá ti ránṣẹ́ sí mi máa wà. ó ṣe dandan kí n wá torí olúwa ní ọmọ tuntun dùdúlù kan wà nínú ilé yìí tí ẹ̀dẹ̀ gbọ́dọ̀ gbé kúrò nínú ilé yìí lénìí lénìí ọmọ ológo ni o ṣùgbọ́n kí ògo olúwa kó lè fi ara hàn nínú ayé ẹ̀ ẹ̀ gbé kúrò nínú ilé yìí again ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. dèdè ẹ ṣe mo dúpẹ́ sá inú mi dùn kó ló wá ràn yín sí mi màá mi sọ pé mo gbọ́ ọmọ yẹn kúrò nínú ilé. olúwa ràn yín lọ́wọ́ may God bless you. ẹ ṣé o. yes sir yes sir ẹ ṣé mo dúpẹ́ dáadé ẹ ṣé mo dúpẹ́ wọn ò rí. olúwa ṣe mí. ṣé gan sa yes ẹ ṣe mo dúpẹ́ o i'm so honored sir ẹ ṣe gan ni sir ẹ ṣe dáàdi. ẹ jẹ́ kí n yọ̀dá yín bí báyìí àmọ́ ẹ má gbàgbé ọ̀rọ̀ olùwà ẹ ṣe ní kíá kíá. ah dáàdi gbàgbé kẹ owó gbọ́dọ̀ pẹ́ ní sáà kìkẹ ẹ ṣe mo dúpẹ́ sá ẹ ṣe dáàdi o. àgbẹ̀ tí là ń gbẹ́gẹ́lẹ́ ra òun tabalẹ́lẹ́lẹ́ tán bá. ọ̀pá pàpàràdà ọ̀pá pàpàràdà tẹ́gùn bá wọnú aṣọ níṣẹ́ ló ń pa ọ̀dà. orí wọn á lélẹ̀ wọn ò bá kàyéfì ló jẹ́. Èmi ni Kẹsàrì. Mo ní Kẹsàrì ti Kẹsàrì fún Kẹsàrì. Àṣàkẹ́. Màmá ẹnì tọ́ra, ó ti rẹ́ pé ó ti sùn kó máa wọlé lọ sí wà á pààkì bá kékeré a ní dàtí sáré kúrò mi báyìí sáà. ibo ni a fẹ́ travel wọ́n kọ́ pààkì ẹrù fún mi jàre and travel kó dẹ̀ gbọ́mọ fún mi. ó yá jàkẹ́ no dàmínú dàmínú dàmínú wò lọ́ntìlẹ̀ no sẹ́kàbí ẹ ti dé ó ti dé ó ti dé ó yá ó yá ó yá ó yá. Ah! ẹ ká sàn ẹ má bínú afẹ́sáyé débì kan ni ànípẹ́ ànípẹ́ ó kì í yín ó kì í yín ó kì í yín ẹ bá wa ṣẹ́yìn ẹ bá wa ṣẹ́ bá wa ṣí a máa gbẹ́rù sínú mọ́tò tètè gbé mi sínú búùtù jáde àbí kò gbé sínú mọ́tò ó ti ṣí ó ti ṣí ó ti ṣí ayọ̀ àwọn gbèsè mọ́tò gbèsè mọ́tò jáde bá bu àwọn waste mi kò gbèsè bí jọ àwọn waste time jàre. Ah. ẹnìkan ò lè palẹ̀ ẹni tó bá lọ́wọ́ palẹ̀ irú wọn nílẹ̀ ń pa àríwọ̀n. wọn ò bá mo dẹ̀rù jẹjẹ eh, mo dẹ̀rù jẹjẹ Késárì mo dẹ̀rù jẹjẹ fún yín. ẹ káàsán ma. ẹ káàsán o ẹ káàsán sá ẹ káàsán. ẹ jọ àǹtí tó pupa kan báyìí tó ní ọmọ òkókó lọ́wọ́ ni mò ń béèrè. ah tán lọ́mọ òkókó lọ́wọ́. yes àǹtí fọlárìn lẹ́ ń sọ yẹn. ẹ àǹtí fọlárìn ẹ jọ àwọn ni mo béèrè. ah ẹ pàdé wọn sìn wọ́n ṣe jáde gan sí tọ́kí mi kọjá ń sìn inú káàbù white báyìí lọ́wọ́ oh, ẹ kọsẹ̀ bá wọn. mọ́tò white bẹ́ẹ̀ ni sà. ṣe àṣàyè lè wọ́n sìn. ẹ̀kọ́ àti ibà òyà ni tí ń ta àjọbọ mọ́ ojú àtúrà rí òwe àkàlà ẹnìkan yìí palẹ̀ ẹni tó bá lóun yóò palẹ̀ irú wọn ṣé òun ni ilẹ̀ ń pa ẹnìkan yìí pọ́nmọ́ lágídí wípé àtọ̀lẹ̀ dọ́lẹ̀ níta dán. give to Caesar what belongs to Caesar. ẹ fi fún. èṣù bèlèké onílé oríta. ẹ fi fún. èmi kẹsàrì lóníkà bìtì kẹsàrì fún kẹsàrì. ẹ fi fún. nítorí. wà o wàhálà wà gidi òun léèyàn lọ mọ́tò dẹ̀ paná kò start ẹ̀ kò start ẹ wà wàhálà wà o. ó strange sí mi. ó wàhálà wà o. bígbà tí woman yẹn mọ̀ pé mò ń léèwọ̀n mi ò rí irú ẹ̀ yìí. <laughs> Uh, boss point tá a wà yìí a máa ní láti invite ọmọ náà náà lóòótọ́ jayé ti kú àmọ́ Jimmy àti Ṣadé wọ́n ìwà láàyè. ẹ báwo la ṣe máa get àwọn yẹn. ìyẹn mo wá mọ̀ ọ́n àtìgbà tí incident ìjà ti ṣẹlẹ̀ everybody ti make way ó tá máa wá wọn. you have to do that very fast. ee eh, gbogbo tẹ́lẹ̀ sọ látara ọdún o tó bá yẹ kó bí ọmọ ìsáyé abínúwáyé ló máa yá o tó bá pa alẹ́ ayé apá kúkúrú apá gúngùn o tọrọ mo sọ fún ẹ jẹ ìwọ ló lẹ́mìí ẹ o o mọ̀ pé mi ń ságun tẹ́lẹ̀ ni ìwọ ló lẹ́mìí ẹ o. mo ní ká mi ti ká sáì fún sáì mo mo ká. Jaye. Well, I'm not surprised. Hey guys, kí ló ṣẹlẹ̀ gbogbo? Kí ló wà kùnà? Àwọn ọlọ́pàá tá à ń bá ṣiṣẹ́, ṣé ni wọ́n complain pé iṣẹ́ tá à ń ṣe fáwọn gbogbo ìlú ń jà? Ṣẹ́rí bá ṣe wáyé, ọmọ ọlọ́nà tó ń pè wá kó ń ṣe pé ká máa fọ̀nà wọn àwọn olè. Ọmọ ọlọ́nà láti máa fi ọ̀nà wọn ìjọba, bó ṣe máa máa wọn nìyẹn. Ah, Kàbó àpò why tẹ ṣe ń beat around the bush ah ah ẹ wo nǹkan tá à ń mọ̀ òun náà fine àmọ́ pọ́ ọmọ lọ́nà ni wá tó ń ṣiṣẹ́ fún so ẹ go straight to the point kẹ́kẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ náà. ọ̀gbẹ́ni Ṣadé tí kan tí kápò bá ń sọ tí ò bá yé ẹ ó yé mi o bí a torí pé ẹdìyẹ ń yé lé wa òun ló ṣe yé mi. a ní ọ̀dàlẹ̀ wà láàrin wa ló ń tọ́ láti gbẹ̀yìn bẹ́bọ jẹ́. ẹ jọ ọ̀dàlẹ̀ rẹ̀ tó ń tó fi kọjú sí mi tó fi ń pòdà yìí tó fi jẹ́ pé pàtó fẹ́ dárúkọ ọ̀dàlẹ̀ ọ̀dẹ̀ mi fèsì. ọ̀gá kí ló ṣẹlẹ̀ tó yẹ kó o ṣọ́ọ̀ṣì ẹ̀ kó kú sẹ́ lẹ́yìn ẹ̀ kú. bàbá mi ilẹ̀ tó kọ́ sí ní ìlú. Jaiye ṣùnà ti pè mí ni mo mú ẹ wọ iṣẹ́ ìfọ́mántì. aláyọ̀ yorùbá yẹn á bí mo mọ̀ tí mo ṣe te ẹ stéèjì máa ń lóyà sí kílẹ̀ tó fẹ́ kí n ṣe. sórí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látẹ̀kọ́ ìwọ ọkàn ló bá wù mo ti rí hot confrontation wa ti jí mi tó jẹ́ kí n ní kó excuse wa. Jaiye gbogbo òwe tí mo pa ẹ ìwọ ló ń bá wí. bàbá ẹ go straight to the point ẹ jẹ́ kó mọ nǹkan tó ń ṣe pé nǹkan tó ń ṣe ò dáa after all ọmọ yín ni ẹ̀yin náà lè mú wá sídìí iṣẹ́ yìí sọ ẹ jẹ́ kó yẹ ẹ jẹ́ ẹ sọ fún. Jaiye wọ́n ní wọ́n rí ẹ pẹ̀lú àwọn ọmọ Kesari. wọ́n rí mi pẹ̀lú àwọn ọmọ Kesari. àtàlùmọ̀ ah, ah, ṣerú nǹkan báyìí náà àtàlùmọ̀ ṣerú báyìí wọ́n sọ̀rọ̀ náà ẹ̀jẹ̀ ká gẹ̀ẹ́tì ráìtì náà ẹ̀jẹ̀ bá ṣe kó kú náà ó kú fúlẹ̀tì ìwé lẹ́jọ́ òwe kẹ́mi yẹn kú lẹ́sẹ̀kẹsẹ̀ kílẹ̀ mu kílẹ̀ jẹ kílẹ̀ pa tó gbẹ̀rì tó gbẹ̀rọ tó ló kú kílẹ̀ bá kú ẹni tí bá kú àwọn ọ̀rẹ́ rìn kí n kú kí má sọ̀rọ̀ rẹ̀ kó má jọ síwájú kí n kú èwo lẹ́wù rẹ̀ lẹ́fi lọ́mi náà. ohun tó jẹ lóyò gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ sáré kọjá òjìjẹ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sírò wọn nìyẹn ọ̀dọ̀ ó dùn mí o dùn mí gan bọ kí la fẹ́ ṣe sí. lájúrú bá ṣe tẹja yẹn nínú tó tó bá tiẹ̀ jẹ́ pé ó jẹ́wọ́ fún wa pé ọ̀nà ẹ̀bùrú tóun gbà lélẹ̀ ṣé bí àwa ò bá ti pè sákìyèsí òun nìyẹn sìn késàrí òun ló padà pa. ohun tó jẹ ló pa kò ń ṣe késàrí ló pa ṣe rí ohun tó ṣẹlẹ̀ sí Jayé ikú tó ń pojú gbẹ́ẹ̀ nìyí òpó ńlá ló ń pa fún ni we have to be on our best behavior, please Enjoy to your ẹni and bá dalẹ̀ ó máa palẹ̀ lónìí oyè tó kára o ń bọ̀ wá kára ẹ̀ dẹ̀ ìlànà ìkújayé guys ẹ make sure Can they be exactly 4 pm I'm going to make kì í fún of course Now this is not the first time we are working together we trust you. Oh confam. ká má purọ́ mo ti ń gbúrò ọmọbìnrin yìí pẹ̀lú iṣẹ́ informant tó ń ṣe àmọ́ nǹkan kan tó dá mi lójú ni wípé àsìkò tí ọwọ́ pálábá ẹ̀ máa ségi la yìí o. ọ̀rọ̀ ẹ ṣì ń yá mi lẹ́nu ṣá ojú ò máa ṣe fi mọ̀ wàdà o my friend. fi ọ̀hún yẹn lẹ̀ sóye ẹ̀ ètò ṣe kókó ń sìn pé nọ́mbà yẹn padà kó ba lè confam bí ó ṣì wà ń bẹ̀. nọ́mbà yẹn náà ni mò ń pè àmọ́ ń sọ bísí. tún pè. Okay. Hello? Ṣé hòtẹ́ẹ̀lì yẹn náà ló ṣì wà? Ibẹ̀ gangan ló ṣì wà. Okay, thank you very much. Confirm. Movement. Ah! Kò lè possible. Ẹ ṣe máa ní ká ṣe ní thirty seventy. Èmi mo fún information náà. Ah, possible o. Ó ga o ikú mà bọ́lá jẹ́ o nígbà tí késàrí wà láyé ó máa ń ṣe mí dáadáa ni kò fẹ́ ṣálọ̀ mi rí. Ah, fúnra rẹ̀ ló sọ pé késàrí bíbélì gan sọ wípé ẹ fi ti késàrí fún késàrí look we are professional ní òye sọlẹ̀ kan so chill let's be fair jẹ́ ká ṣe ní sixty forty. ọ̀gá bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ sixty forty báwo ẹ ká ṣe ní seventy thirty o kọ́ńdọ́mà ló dé do like that balẹ̀lẹ̀ owó rẹ̀ ó ṣọ̀pọ̀ ó lé ní gbogbo ọmọ ìgbàjẹ́ ó lé ọ̀rẹ́ ẹ̀wò tó bá tún sọ́kọ̀ rẹ̀ ilẹ̀ yá àga jù ẹ lọ. now move mo kàn gbẹnu sí ni o. ẹsẹ̀ move ẹ lọ́dí ti bá mi wá ti bá mi. yẹ kó o kó kú o wọ́n rí move. ẹ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ adúpẹ́ torí pé ẹ ti gbọ́ adúpẹ́ torí pé ẹ ti gbà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹnì tán ah, kí ló dé gbogbo bí mo ṣe ń gbàdúrà mi máa gbé ẹkọ sàmì. mo ṣàmì sínú ẹ̀kọ́ gbọ́ ni. ò ń ṣàmì sínú mi ìkọ̀ gbọ́ ni ṣé inú ló yẹ kí wàá máa ṣàmì sí kí lẹ́tọ̀ lè lanu kó sàmì. wo lẹ́nu ọjọ́ mẹ́ta ìlú ti wá rí pé ibà pé ìwà ẹ̀ ẹ́ ti rí bákan bákan bẹ́ẹ̀ náà ni tá a bá jẹ lọ sí church ó máa ń sá wálé all the time kí ló máa ń ṣètò kí n lè dúró sí church. inú mi máa ń kó kan gbá mi so mo dẹ̀ ní láti wá lè kí wá lu toilet. mo máa ń wálé wá toilet. Ah. so bí church wa ṣe tóbi tó yẹn o ò lè lo any of the toilet tó wà bẹ́ẹ̀ because toilet ń bẹ́ẹ̀ mo kí n rántí pé toilet wà ní church torí mo máa ń wálé wá ìwà lo toilet lẹ. o ò rántí pé toilet wà ní church ọmọ yìí ṣé gbogbo ìbá ti ẹ̀ rántí gbogbo nǹkan tí mo máa ń kó ìṣá pápá jùlọ nǹkan tí mo kọ ẹ níjẹta kí ni mo kọ ẹ níjẹta. àmì mo rántí. kí ni mo kó ẹ tó bá rántí. ẹ kọ́ mi pé ipòkípò tí mo bá wà hmm. pé kí n máa ṣàánú kí n dẹ̀ máa hùwà ọmọlúwàbí ẹ̀dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé láni ìwọ̀n kan ò lè níwò ẹ̀ṣẹ̀ èèyàn kan lè ní gbogbo nǹkan tán tí mo gbà. ó gbà that's right and very important mo fẹ́ kó mọ̀ wípé ìwà ó ṣe pàtàkì wo sórí ìwà yìí òun ló ń gbéni dépò ọlá ìwà ló ń gbéni débi gíga ìwà ló ń gbéni dépò òye ẹnu ìtàn sọ ìwà ẹnu má sọ ìwà ẹnu ṣó ti gbọ́ mi má gbàgbé o. kọ́ ni mò ń wò lórí ẹ̀ ewu gbogbo gbogbo irun funfun irun funfun kọ́ ló ṣe ń pọ̀ lórí ẹ̀. mo ń ṣe tẹ bá rí funfun lórí mi ẹ má yẹ kó yá yín lẹ́nu náà n kì í ṣe ọmọ yẹ kiri àgbàlagbà nínú. you shut up your mouth. ó ń sọ wọn kí n gbẹ gàràgàrà ni ẹ. how old are you? ọmọ ẹni mélòó ni ẹ tó ń sọ pé àgbàlagbà ni ẹ. n ti mú lè kéré lójú but kékeré tábẹ́rẹ́ kéré kò kì í ṣe ní mẹ́fà díẹ̀. a ní kò gbẹ́nu fún àwọn ọ̀rọ̀ jáde tó máa ń sọ lẹ́nu yìí ẹ jẹ́ pé wọ́n mọ ìtì ń yọ nǹkan mi. ṣẹ́rí mo ní mission tí mo ti accomplish torí ẹ̀ ni mo ṣe padà wá sáyé. ilé tí mi nǹkan ó tí mi nǹkan seriously what do you mean? ẹ náà ní tàkàtàkàtàkàtàkàtà sáyé mission bo one mission mission wo ló fẹ́ accomplish? anything irú èbò ṣe ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé nǹkan kan ó ń gbé nínú ẹ̀ ṣé wọ́n rẹ̀ ni tó kú tó tún jírí ni ẹ fi bàbá rámọ́ kalẹ̀ sílẹ̀ ẹni tó gbé ìlú ẹ̀ kápá ayé bá lò. ká má ti sọ ẹni tó gbé tiẹ̀ kalẹ̀ tó ṣeré lọ. Babátúndé pẹ́ǹtì rí ọmọjọba báyìí gbogbo ìṣesí ẹ àti ọ̀rọ̀ ẹnu ẹ bí ni àfi pé bàbá ẹ pọ̀ ẹ báyìí gbogbo nǹkan ló fi jọba báyìí. ah màámi ṣé mo ti wá dàgbà ni mo máa ti over fifteen years. <laughs> fifteen years <laughs> pẹ̀lẹ́ o àgbàlagbà ó ti dọ̀rẹ́ mi nìyẹn o àbẹ́mi àti ẹ ẹgbẹ́ mi wá bàbá Túndé ó ti kọjá fifteen years nítorí ọlọ́run. wo tó bá ti ṣe nǹkan tó ń ṣe tán ó níbi kan tí mo fẹ́ ràn ẹ lọ àbó tí lè lọ mr àgbàlagbà. màá mi yẹ léwé. ẹni tó bá lọ́wọ́ palẹ̀ irú wọn nílẹ̀ ń pa àríwọ̀n. ẹnìkan tètè wá bá mi ṣílẹ̀kùn tìrẹ̀ mi ju gbogbo ilé yẹn. ara ìṣílẹ̀kùn kìtì bá o kí wàá lọ́wọ́ yìí nà. kí ló máa kọ́kọ́rọ́ ẹ̀ kú wà nínú báàgì. jọ mú kọ́kọ́rọ́ jáde kó má bá mi ṣeré kéré jáde kó ṣílẹ̀kùn fún mi i'm too tired ṣé ní gbogbo traffic tàti ẹ̀ wọlé ni i'm too tired i'm too tired n kọ́kọ́rọ́ kó ṣílẹ̀kùn please. a ní kẹ́ wọnú báàgì kọ́kọ́rọ́ wa kí wà nínú báàgì. kọ́kọ́rọ́ wo ló wà nínú báàgì mi jáde ta ni mo ní kó tilẹ̀kùn bàtà ń jáde lọ ṣílẹ̀kùn fún mi jáde olúwẹ̀ wá ní traffic látàárọ̀ ó wá ń báyọ̀ ṣerun ṣerun oníkọ́kọ́rọ́ kan wá ń bí kan. Ah àpò mímọ̀ ti dàlù ó dàbí pé kí ti sọnù nìyẹn o. Ah! Ah! ọmọ ìdí ṣe mi lè ṣe irú kí lẹ́lẹ́yìn ìfẹ́ mi tán kí n ti sọnù mi ti máa wo kí n sọnù mi ti máa kàrà ìṣẹ́wọ̀ nísìn látara tó ń wẹ̀ ti lọ látara kí n ti sọnù mi ti máa wo. Eh? ní sùúrù má lọ mọ́ ṣáàkì wá. kí n kò máa ṣe é ṣé o máa ṣe àwọn ọ̀tá ẹ̀ wọ́n lọ bẹ́ ṣáàkì wa ẹ ṣáàkì tó wà ní living room báwo lè fẹ́ wọlé ẹ ṣáàkì wà ní living room báwo lè fẹ́ kí ní sùúrù jẹ́ lọ́wọ́ ẹ fọwọ́ ẹ ṣáàkì ẹ ṣáàkì wèrè wọ́n ló fẹ́ lọ mú wáǹsì ẹ báwo lè fẹ́ wọlé sí látara torí wẹ̀ ti lọ tó ti rẹ̀ yàn. God I'm too tired for this nítorí ọlọ́ ẹni tó I can't stand it I'm too tired. tábà ní ká má lágẹ̀mọ́ lórí ewé alágẹ̀mọ́ a sì dewé a ọ̀fẹ́ ó yá gbé mi ìrìn àjò padà. kesari kuola tabani kamuni ola la mamu ola ola tola kitola e mazika masina gigani kesari adeɛ do yi a wodi o de ba deɛ kesari here kesari there kesari kesari kesari kesari everywhere. ẹ̀yin ọlọ́pàá kọ́mándì ẹ̀dẹ̀rí nǹkan ṣe sí. you as a detective. for God's sake gbogbo bíi tèmi ti ṣiṣẹ́ as a police officer tó bá sọ pé èèyàn detective tó wà under this guise wọ́n máa ń wà able láti penetrate to anywhere and they always get their target. And you people are not able to do anything, especially you. You are a failure. Um, a kún you, náà sá. Um, and my team, a mọ̀ pé tá Kesari, all our effort is going to head in fertility. Eh, tó ṣe bí òun sá. Um, ọ̀bọ wa là wọ̀, irun ara ẹ̀mí ò jẹ́ ká ká mọ̀. Owó yẹn ò jẹ It's enough for me kí láǹfààní ológun ẹ tí ò lè ṣọdẹ òkú tẹ́mi ig ó descend late me because ọ̀rọ̀ Kesari ti di wájú ẹ and I have to descend on you too get Kesari for me and I will be happy otherwise it's going to be a difficult task for you and I if I collapse you collapse. ìjọ tí mo ti ń fàwọn òyìnbó jẹun kò fọ́ mọ́ mi lọ́wọ́ rí o um, I think at this juncture, sir, um, if I need to back by Milaye, I'm gonna have to invite someone that is capable, that will crown my efforts, sir. And who is that? nítorí pé àtọ̀lẹ̀ níta dán káàbọ̀ ọkọ mi Babátúndé Ọlábísí ọmọ ẹranko yáyò hmm. Babátúndé mi mo dúpẹ́ pé ìṣe ẹ ó ṣojú mi ah, báwo ni kò bá ṣe dùn tó ká ní bàbá ẹ wà láyé. kí ló mí bá ipò oyún ṣì wà lára ẹ how ṣe bí ní pé kó lọ go watching and setting mọ̀ tí ẹ máa ń tà ìwọ ọmọ ìyá lágbo kí ló ṣẹlẹ̀ ó ṣe làgbo mọ́mí ẹ. mo làgbo náà bóyá ṣe dúró sára mi mi ò mọ. yes eh? oyún dúró sára ẹ kò yẹ yes ìwọ ọmọ ìyá lágbo fẹ́pẹ́ ìyá ẹ̀ máa ń ta watching and fún ẹlòmíì tó bá lò lásán gbogbo oyún máa jábọ́ ìgbà tó kọ tọ́ọ̀tì tiẹ̀ kò ṣiṣẹ́ yes àgbo fake ni màmá ẹ̀ ń ta sí àbí yes nǹkan tó tẹ́lẹ̀ sọ mi nìyẹn náà kí ló gbélé yìí mi ò láìkẹ́ rẹ̀ mi ò láìkẹ́ rárá mi ò láìkẹ́. all the same all the same ṣó ń gbọ́ mi mo lè sọ pé mi kọ́ mo lóyún èmi mo lóyún mi mo fún ẹ lóyún yes and the reason why i'm saying this lele mo ti gba investigation nípa ẹ̀ gan ṣé ní gbogbo àwọn boys ọmọ wa sí sí joint mọ́mí ẹ̀ ẹ̀ ti máa ń rọtí fún ti máa ń ṣe gbogbo ẹ̀ gbogbo wọn ni mo ti gba investigation lórí about you ọdẹ sọ pé ọmọ gidi ni ẹ òun jump from one place to the other òun tẹ lọkùnrin yẹn ní àwọ if not mo ní gba oyún yìí ó ti so based on nǹkan tó sọ fún mi ni màá fi gba oyún yìí màá gbà ọmọ mi ni ṣùgbọ́n mi but you have to do something for me tí o bá fẹ́ jẹ́ kí n sá kí n abandon ìwà àtọmọ yìí on one condition and this is the condition sori ẹnikẹ́ni ò gbọ́dọ̀ mọ̀ epo lóyún fún mi mọ́mí ẹ̀ ò gbọ́dọ̀ mọ̀ epo lóyún fún mi sori gbogbo ọdún máa mọ tí bíṣọ̀pù yẹn o wọn gbọ́dọ̀ mọ̀ wípé o lóyún fún mi kódà kó pàdé any woman in the future kó ní kó wù mọ́ mi mi o gbọ́dọ̀ sọ fẹ́ náà pé o lóyún fún mi anybody i repeat anybody o gbọ́dọ̀ sọ fẹ́ pé o lóyún fún mi o if you can do this èmi náà wàá tọ́jú ẹ tó o bá ṣe mi ò ní tọ́jú ẹ o ṣó ń gbọ́ mi. gbowó yìí hmm? délé mu hmm? maintenance nìyẹn gbogbo ẹ̀ tá a bá tún wá ń lọ sí sim card fún ẹ o ti understand so máa mọ láìnà ẹ tó máa me and pè mí àlẹ́ every time máa sọ̀rọ̀. pè mí o anything Oh, anything tó bá ti ní ìpè mí provide ẹ fún ẹ but please be just sọ fún ẹ jọ má sọ fẹ́nikẹ́ni pé olóyún fún mi o then as for the the marriage thing hmm? oge ti jẹ́ àfihàn pending Okay, ti ọ̀rọ̀ marriage a máa fihàn pending ránṣẹ́ ẹ̀ later. grandma ẹ̀yin sọ fún mi kí ló ọmọ mi ṣóòsì ẹ dákẹ́ fúgbà díẹ̀. come on come on don't cry don't cry mommy it's okay it's okay. sorry grandma. ọkọ wọn ti ọkọ mi. it's okay unnatural unnatural but i'm here èmi lọkọ yín ń sìn. bàbá tó dé. máa ìwọ náà ṣàtìdọ̀gá sars. agbára ti ọlọ́run. Hmm? grandma torí pé ọmọ yín délé ní ìsìn yẹn tí a sáré dènà. ẹ kọ́ mọ <laughs> jealousy mọ́ mi bí n ṣe ti dọ̀gá báyìí wọ́n ti wá transfer mi láti Calabar wá síbí. so ẹ lè miss me more we are always together now. Hmm? Hmm. mo mẹ́ máa wọrí. Babátúndé. Hmm? mama. Ah. báwo ni o bá ṣe dùn tó kápẹ́ bàbá ẹ wà láyé lọ́jọ́ ènìyàn. <laughs> ibikíbi tí dáàdi bá wà inú wọn máa dùn báyìí mo rọrùn mo ṣọ́ọ̀tì jẹun. atótó ọmọ lóhùn gbẹ̀dú ṣẹ̀fẹ̀rẹ̀ bàbá àwọn ìlú ògbìgbì àjọ olúfẹ́ ìkífẹ́ rọ báwo bá kéré ẹwà jẹ ní báwo bá dàgbà wa gùtẹ́ báwo bá darúgbó kùjẹ́kùjẹ́ líle láwọ́ lé Babátúndé o Babátúndé o Babátúndé o wọ́n ti dọ́bọ̀ kú tí kò lè pa o bẹ́ẹ̀ ni ó ti dán márùn táwọn ò lè ṣe lọ́jọ́ wá tẹ́tí kó o gbọ́ mi dáadáa o jíjí tó ojú ọba ìdúnnugún wọlé góńgó sórí agogo jẹ jíjí tó ojú ọba wọn àgbààgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sọ̀rọ̀ ìkóde sálú ayé òun àbí wọn pé kí ló dé kódà wọn fẹ́ pa ẹ́ ni onítọ̀ọ̀bà apá inú ibùnúgbò jẹun ẹja onílójijì lójijì làrí ìṣàpá ṣùrùṣùrù báyìí lágbo ka bàbà sórí àtẹ òrùjọ́ ni bá mi yàn gan níbi inú wọnú àpò òrùjọ́ ni bá mi sàrí ọkà nílé ọwọ́jà ọmọdé àgbà ní bá ń pèrè rẹ níbi igbe rárá ọ̀n rárá kéwọlẹ̀. wá wo gbogbo tó yẹ kí n ṣe fún ọ mo ti ṣe o o ti jẹ jíjẹ o ti mú mímu o ti wẹ wíwẹ. ìdílé kí n sí fún ọgbà mo ti sí. o ti wá dọkùnrin mẹ́ta báyìí o. bàbá àgbà pátákó ẹ̀sìn lẹ jẹ́ fún mi ẹ̀ ní jẹ́ kẹ́sìn mi ṣubú àmọ́ mo ní ìbéèrè pàtàkì kan tí mo fẹ́ bi yín. irú béèrè wo bàbá àgbà lẹ́yìn gbogbo agbára tẹ́ ti rú mi ǹjẹ́ mo lè fojú kogunkogun. bàbá tó léwu abínú wáyé ni ọ àtijọ́ tí mo ti gbẹ̀bí rẹ mo ti rí pé àkàndá ọmọ ni ọ alágbára ni ọ ṣùgbọ́n ìwọ ló mọ bó ti tó o pẹ̀lú gbogbo tí mo ti wá ṣe fún ọ pátápátá yìí mo ti wá di àpáta ẹyin ẹdìyẹ kẹyìn ẹdìyẹ tó bá forí sọ ọ ní lọ fún nínú rẹ ṣòfò. Move it! Don't just move! Move it! Move it! Trusted. Ah, dadi ẹkọ mi ò bá wọn ṣàgídí ẹjọ́ o kọ́ńpìlì ni mo mọ̀ ní fẹ́ sọ fún wọn ẹ ti báyẹn ṣe díẹ̀ ẹ bá mi tọ́jú ẹjọ́ dadi. movement. ìgbésẹ̀ àìkú ni mo rí gbàgbọ́ ibi sí kẹmẹ́rẹ́ kẹ́ni máa ké ọ̀la dábàá ní kàmú ọ̀la la máa mú ọ̀la ọ̀la àfọlá kì tọ́lá yé máa sì máa sì ná gíga ní ìlú késárì. ọ̀tọ̀ mo ní àpòṣe ẹ̀kú láìmọ̀ wá rí ẹṣẹ́ wá lábúrò rẹ̀ ẹ ṣe o. àgbà náà ni mo yọ owó àmọ́ tó bá béèrè lọ́wọ́ wa pé ta ló fún wa ní adúrò owó rẹ̀ kí ni ká sọ ẹ sọ fún wọn pé kí n Késárì ẹ sọ fún wọn pé general Késárì ẹ sọ fún wọn pé Késárì ọba àlùkò. sir. aye. ajuraya. good afternoon sir. good afternoon. good day sir. how are you. Um, this is uh, Officer Babatunde James, the one we discussed earlier. Uh, nice, nice to meet you, sir. Uh, my name is Babatunde James. Wọ́n pè mí ní BJ for short aka gunshot aka you see me you die i see you you die nǹkan tó àwọn ọmọ olè máa ń pè mí nìyẹn sá nítorí àmọ́ra wa i am the deadliest sars from Calabar uh, sir sir with due with due respect sir ṣe rí ọ̀rọ̀ ké what do you call him ké sáré àbí ìkílẹ̀ pé mi tí ọ̀gẹ̀dẹ̀ ní sir what should I have done sir is just to tell me about him on the phone má dẹ̀ ṣe nǹkan tó yẹ kí n ṣe kò tó nǹkan tẹ́mi gunshot man yàdá tì í. It's, who the hell is he? I, I, I, believe you. Thank you, sir. I believe you. Thank you, sir. Uh, actually, uh, case file Kesari, one in the office. Uh, the case file has been existing for 30 years. In fact, it may not bar issue yet. Um, I'll get it across. Uh, uh sir, yes. sir. Um, I'm a bit confused. Thirty years báwo? Thirty Kesari thirty years but Detective Aziz sọ fún pé Kesari that is a young man To bá ní case file thirty years that, that means pé ọ̀rọ̀ old person á sọ àgbàlagbà nìyẹn. Ah, yes, bí èmi náà ṣe gbọ́ nìyẹn. Even by then I was a young police officer. Uh, ah, so, so, so, sorry, sir. Sorry, sir. Sir, would you respect, sir? Ah, ah. Detective Aziz was going. kilo ló ń Kesari John Gold, kí ló what's going on i'm i'm more confused here kí ló ṣẹlẹ̀. Um, àròbá ni bàbá àtẹ nígbà tí wàhálà Kesari kú gbà kan lèmi fúnra mi take it upon myself tí mo ṣe research kan lórí ẹ̀ àmọ́ mi ò rí nǹkan kan pàṣẹ all my research leads to this ex-police officer retired ASP Yaye yes Yaye. Um, mi ò láǹfààní àti rí ayé mọ́ bó ń sì mo tún gbọ́ pé ó tún ti padà sílùú. my commissioner sir with due respect sir now i am more confused kí ni detective ń sọ gan-an à ń sọ̀rọ̀ kẹsàrì ó tún mọ́rọ̀ kan wá èèyàn kan yáyì who the hell is yayi kí ni kẹsàrì ní láti ṣe pẹ̀lú yayi gbàdúrà ta ni yayi ibo ló ń gbé who is yayi. <laughs> yayi ló ń sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ tábà porí akọni àfìdí alálẹ̀ gàràgà. láìsí tó bá sásìkò. There is a more controversial issue. No, sir. A more controversial issue. My commissioner sir kò lè more controversial issue. Wọ́n Boko, bọ́ kọ ẹ̀yin lọ lórí ọ̀wọ́n ọlọ́pàá ẹ̀yin lọ lórí wa. Èèyàn bí ẹ̀yin bí ẹ gbọ́dọ̀ máa sọ pé controversial. Kí ló controversial? See, our work is to to serve and protect the people. Ẹ jọ̀rọ̀ stand ká máa sọ pé ọ̀tá tá a bá rẹ́yìn tó ṣe bálabàla tó ṣe bẹ́lẹ̀bẹ́lẹ̀ sí hand over that person to me ìbámu ti bá ṣe deal pẹ̀lú ẹ̀ ẹ ò mọ̀ kan tó jẹ́ ni kí commissioner ni there is a more controversial issue kò ń ṣe nǹkan tó now? náà. máa mọ̀ kan tẹ́mi máa ṣe. oh that's good Any picture that's good. take a look at this photo. fine. looks exactly like you. Mm-hmm. like you. ó dẹ̀ tí mọ̀ nìyẹn sórí ó lè lé o tó bá ń gbọ́ nípa késàrì késàrì nọ́mbà wà èmi lọ́ọ́ pè sky èmi ni kejì késàrì ó ti yẹ gáǹgẹ̀ ni mo wà ó lè ńlá ni mi ò lè ńlá sórí gbà tí mo kọ́kọ́ meet yẹ nǹkan tó wà lọ́kàn mi ni pé kì í jẹ́ ń bẹ̀ kí n lè lọ ó ti wá di jẹ́ and stay mo jẹ́ bẹ́ẹ̀ mo dẹ̀ stay nítorí olóyún ṣùgbọ́n with time ọ̀gá nítorí oyún yìí mo ti wá láìkẹ́ nítorí ojú ọmọ gidi mo fi ní kí n sọ fún ẹ pé olè lèmi ń jà ìdí rẹ̀ ni pé kó má dọ̀la kó ní pé o ò mọṣẹ́ tó ẹ ń ṣe ṣo fẹ́ mi bẹ́ẹ̀ àbó fẹ́ mi bẹ́ẹ̀ jẹ́ kí n mọ̀ olè lèmi o sky lórúkọ mi ìdè yé mi ṣo fẹ́ mi bẹ́ẹ̀. mo mo mo mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́. yẹ́ẹ́sì mo nífẹ̀ẹ́ tù. mo dẹ̀ ṣe lérí fún ẹ pé kò sẹ́nì kankan tó máa mọ̀ wípé irú iṣẹ́ tó ń ṣe rẹ̀. yes i love that mo láìkì lérí. bó sky ó dẹ̀ jọ iṣẹ́ olè yìí kò kí n ṣiṣẹ́ iṣẹ́ ikú ni jọ sky tó bá ti ẹrú tèmi ẹ̀dẹ̀ ẹrú tọmọ inú ẹ̀ jọ ta ló sọ fún ẹ pé ṣé o lò come on my girl you know what yes ẹ kà filẹ̀ bẹ́ẹ̀ ó ti yẹ i love you i love you. I love you. so mọ́mí kò lè ní bàbá tó bí mi lọ́mọ. kò sí irọ́ kankan bẹ́ẹ̀ o tí ọ̀gá ẹ bá sọ wípé ìwà àti bàbá ẹ ẹ jọra yín èmi tí mo bí ẹ lọ́mọ gan ó ṣe mí kàyéfì ẹ̀wọ́ ọlọ́run gbà mí títóbi ọlọ́run jọ mí lójú nítorí ìwà àti bàbá ẹ ẹ yàtọ̀ síra yín àmọ́ Babátúndé ó ní ìtàn kékeré kan tí mo fẹ́ sọ fún un. èmi kẹsàrì lóní kẹfì ti kẹsàrì fún kẹsàrì. nítorí irúmọlẹ̀ ni mí tí gbogbo ayé ń sáyà. òde ọ̀ràn gbogbo kì í ṣe lórí alábàárùn àwọn ọmọ tiẹ̀ ni àwọn lánàá àwọn lé níbi ẹkùn àkọ́kọ́ jẹ what's the problem níbo ni wọ́n wà tó lajú sílẹ̀ táwọn ọmọ ẹ̀ fi ná club in the first place wọ́n ná club títí èyí ẹ̀gbọ́n ó tún mọ ogún ọmọ ọlọ́mọ pa that's murder case that is murder case. cp sórí púpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣẹ́jú èmi náà mo ti bá kó lè dà lọ nípa ti club tó ń sọ yìí èmi ò mọ nǹkan nípa yẹn several times ni mo ti pè eh, ìyá wọn wípé kó jẹ́ ká panu pọ̀ báwọn ọmọdé ìwí kò ní bọ́ sí mi lẹ́nu gbogbo instruction ti fún security man mi ẹ kò jẹ́ kó mo lò jọ́n torí tọ́lọ́hún gbà mí ní tẹ́lẹ̀ tí mo bọ́ sí i tó bá ti kó mi yọ ní tẹ́lẹ̀ máa kó wọn travel mo ti lẹ́ni ni mo sọ mi gbọ́dọ̀ mú kíkan please. ilé ilé ilé difficult gan. má jẹ́ kó difficult. yeah ó difficult because gbogbo etí o ti ń gbé wá síwájú mi tẹ́lẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ló ń jìyà ẹ̀ but this is a murder case. ó difficult now. i know kò kọjá nǹkan tó lè ṣe ah, ah, ọ̀gá yẹn lẹ́nu iṣẹ́ yìí náà cp làpẹ́ ẹ̀ náà àṣẹ tó bá pa làwọn ọmọọṣẹ́ máa follow ọgbọ́n tó bá ta ète tó bá ta òun náà máa múlò you can do it. I don't know. Uh, uh, please, please. Uh, I don't know what we're going to do about it because as it is, mother case la pé igi kan dẹ̀ kí n dágbó ṣe. Ẹ wo. Àwọn kan wà wájú mi tán láti rí. Àwọn below me. tán láti rí. You understand? I know. It's going to cost you money. Èmi náà mọ̀. Èmi náà mọ̀ ipò máa ná wa lówó. Mo At least tá a bá máa jàjà kò sí kó wá close to at least 25 million. ah cp. yes. 25. five ló pé m. àwọn tí mo sọ pé wọ́n wà níwájú mi tálíkà ló pè wọ́n ni. sẹ́yìn ah, ọ̀gá pọ̀ tó yẹn lọ́fíìsì yìí ni twenty five million ṣọmọdé owó. okay. please. Eh? twenty five million. anyway eh, bá mi wá bó ṣe máa ṣe ní twenty million please owó pọ̀ lọ́wọ́ mi sìn ẹ jọ. wà difficult gan-an. ah má jẹ́ kó difficult má jẹ́ kó difficult. ok ìgbà wo ló máa gbówó yẹn wá. ah títí ọ̀la màá transfer sí àkáǹtẹ̀. you don't transfer such money to my account. Ah. ọmọ ah, owó tó jẹ́ náà bring cash ah. when you bring cash ó máa easy fún wa láti rí àwọn tí mo ní ọmọ rí níwájú àtàwọn tó wà lẹ́yìn give them cash and everybody is happy ẹ mo mọ̀ ọ̀rọ̀ àti máa gbé twenty million naira káàkiri ìlú ìyẹn náà difficult. mo rò owó tó jẹ́ náà. ok ok tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn we shall do that. so when are you bringing the money. tó bá máa fi di títí ọ̀la ṣá ọ̀la yọ. ẹ mo ṣe máa ń pín owó àbí. yes boss. bẹ́ẹ̀ ni olúwa mi hmm. anytime tá a bá lọ fún operation tá a bá dé ẹ wá mú dàjì nǹkan tá get ní operation come give beggars give àwọn ọmọ aláìní give people wey no get anything olúwa mi you no understand. honestly boss ó kọjá imagination mi. I don't know why you're doing this. I don't know. ọmọ bá ní àjàgbà ni wà náà wáyé tá a ṣe máa lọ jalè tán tá a máa lọ máa kó fáwọn ọmọ bá ní àtọrọ. ó dá mi lójú pé owó tá à ń ọba ìkọ́ àfẹ́tì yìí náà àbọ̀ àfẹ́tì bẹ́ẹ̀ ló wà mí lóòótọ́ ẹ máa ń ṣẹ̀tọ̀ fún wa àmọ́ ah, boss it is a surprise us we no understand. anyway ẹni tó bá bí ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́n ibi agbélàṣe bí wọ́n ṣe bí mi bí wọ́n ṣe tọ́ mi ní ẹni tí mo mọ̀ gẹ́gẹ́ bí ìyá mi wọ́n ló fi àánú kọ́ mi wọ́n jẹ́ kí n understand pé àánú dàgbọ́n kí n máa ṣe wọ́n ní òkè lọ́wọ́ àfúnigbé pẹ́ni tó bá ti ń ṣàánú a máa rí rí gbà fine a lè máa wò pé ọmọ burúkú ni wá but kò sẹ́ni tó lè sọ àmọ́ ìta máa ṣe tó máa jẹ́ kí ni ọlọ́run dùn sí wa because ọlọ́run lọ́ba ṣé ti yẹ yín sí. boss you know it make sense o. on point. it make sense. on point. àwọn náà máa ṣàánú hmm? yes ṣé mo ti wá dáhùn sí gbogbo ìbéèrè yín pátápátá. yes boss. nǹkan tá a fẹ́ mọ̀ náà nìyẹn. It is, yes. makes sense. What's your answer? So, yeah. number one. Killer. Kí ni information àwọn ọmọlá tó ń ṣẹ́wó when you wò lálọ́? Ẹ sà, àwọn wo ni ká wá mú fún kínní yẹn sà? Ìwọ jẹ́ ká ṣe bó ṣe ń ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. Ah, ìkókó kì í ṣe eh, àkọ́pọ̀ àjẹ́ náà. No wàhálà náà. Oh, yes. Okay. kí ló ń kí ló ń ṣe tó gbégi dání tó fi igi ṣe bí ìbọn. Mọ́mí mi fẹ́ di Késárì. Késárì àbí kí ni mo gbọ́ tó sọ? Bẹ́ẹ̀ni. Késárì adigunjalè, ẹrù jẹjẹ tí gbogbo ènìyàn ń sá fún. Ẹ orí mi kọ́, ẹlẹ́dàá mi kọ́, ìwọ fẹ́ di Késárì adigunjalè tí gbogbo ayé ń bẹ̀rù. Ẹ orí mi kọ́, wọ́n sọ pé mo ìwé ló máa kà ló máa ràn lọ́wọ́ láti mú èlò léde irọ́ orí mi kọ́ ó ah, ah, yẹ yíyá ní ìṣòro ilé ìṣòro. Podeva, ora beji ale ta che sari. Gra, os nos magla ina che che che che che sari. Ó pé síbẹ̀, àdéhùn wa ni mo tẹ̀lé. Tó di ìrọ̀lẹ́ ọ̀la, ọmọ ẹ̀yẹn abẹ́lé. Ìrọ̀lẹ́ ọ̀la. Yes. Ah. Come on, mark my word. Ṣé bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀? Abẹ́lé sẹ́ẹ̀. Má wọrí. Okay? Yeah. Okay. Um, no problem. Okay now. Okay, see you. Yeah. See you later, yeah. Gracias. boys dey here. I see you later. No problem, sir. We respect you as usual. Ah, iṣẹ́ yẹn ọ̀la la máa ṣe. What are you saying now? What is difficult in that? ṣé bí kàn mú kan náà àwọn ọmọ tẹ tì mọ́nú ọgbà ń bẹ̀ yẹn ni ìkan náà àwọn tó tẹ mú fún wondering oh ah, yes yeah good I'll talk to you later okay. Yes, I should go, sir. I forgot something. Okay. gbàgbé nǹkan ni. owó tí mo gbé fún ẹ ni wàá gbà. owó. bẹ́ẹ̀. ọ oh, kẹsàrì. èmi kí n kẹsàrì apákan ogun apákan oògùn èmi apákan rọ apákan rò èmi èèyàn kan ṣoṣo tí gbogbo ayé ń pè ní John èmi ni mo bá ẹ lálejò. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ajá ẹ ti wọlé tọ ẹkùn wá torí ilé ẹkùn ló wà yìí ó yẹ kó fẹ́ jẹ́wọ́ ẹ̀. Ah, ọ̀rọ̀ ọmọdé ẹ ò mà òdì ìyá ẹ ló mà ṣá ìyá ẹ tó wá mà ṣá ò sọ fún kó tó máa bọ̀. lóòótọ́ àjànà kò jẹ́ balógun ṣùgbọ́n olólùlàjù lọ́lọ́run gbadé fún un. tí ẹ̀wà wa bá kégbá lórí igi ọkọ ṣoṣo ló máa ha ọkùnrin mẹ́sàn-án lèmi mo kúrò nu ọkùnrin mẹ́rin. <laughs> owó tó wà lọ́wọ́ ẹ òun ni mo wá gbà àbí police dog ni wọ́ ọlọ́pàá lèmi tí ọlọ́pàá àti police dog bá ríra wọn àwòrán torí iṣẹ́ kan náà ni. a yàtọ̀ síra wa hmm. ibi téèyàn bá ti ń ṣe ló ti ń jẹ lọ́rọ̀ tèmi. o oh, ọ̀rọ̀ ẹ̀ ò gbójúbọ̀rọ̀. o ti gbé mi wò báyìí wá rí pé mi ò dẹrùn dẹrùn ejú ẹ ò mọ bí kan àìfojú sí òun ló jẹ kó forí kan kú òní ìlú ọmọ akókò ń ṣọ̀la ṣùgbọ́n òní kú lẹ́ẹ̀kan náà wàá kọ́kọ́ jẹ ìrora kó tó kú tó bá wá rí bẹ́ẹ̀ ìjì ìjì ìjì ìjì ni mo pè ìjì kúndà òun lu akẹ́tù sílu akẹ́tù fi tú òun ni mo pè ẹgbẹ́ ńlá orúkọ tá a kórí àyànmọ̀kàn orúkọ tá a pè lẹ́lẹ̀ òrìtà gẹ́ni sọ́run jẹ́ tí òkú bá kú olùtí pèpè mọ́ tilẹ̀ kojú rẹ ni ògbólógbò yẹlé náà orí ìpaná babaláwo ní ṣe bí ojú oníṣègùn ní ṣe bí àìgbọràn bí àìgbọràn ni adé afọ ajá àwọn ajábalẹ̀ ojú sẹ̀rúrú sẹ̀rúrú ọ̀rọ̀ ìṣùpalẹ̀ ṣèkì ìlú mi bá mi fàjì wá.